ìbá ó ìbá ó òṣèlú ẹni tó láyé o. oya oya jẹ́ orúkọ kí nínú fún mi. ìyàwó àtòríwò ló ti wá. ìlú ò bálẹ̀ ní ti ṣiṣẹ́ máa ní bálẹ̀ lára ah. máa pa no Jésù ah. ọlọ́ọ̀fẹ́ gbà ọ̀run lọ́sẹ̀. ṣé ìyàwó bálẹ̀ ni ẹ báyìí. dádì ẹ lè gbọdún márùn lọ mi tọ́jú pé mo jọ́ ọmọ kan yìí lẹ́kọ̀ọ́ mo ń pe dádì ẹ ní bọ̀dá. àwọn táwọn lọ wúwo dájú rẹ wọn padà ní wúlọ sẹ́wọ̀n ó lè máa tẹ́ máa jẹ́ kó àṣẹ mi rè láti ìsìn lọ o gbọdọ̀ ta paraka. baálẹ̀ àbí kí ni mo fọwọ́ rẹ̀ èwo tiẹ̀ ń bá lẹ́wọ̀ tí mo pè kan. àkókò tó yẹ jẹnu mi ò kálu àti baálẹ̀ àtìyàwó wọn ló ń dàlú. wọ́n ti sùn tí bá dé báyìí mo máa jí ni wọ́n máa ma sọ fún ni pé ọ̀ gbọ́dọ̀ gbá ọ. ọ̀rẹ́ là mẹ́ta o kájọ máa ṣọ̀rẹ́ wa lọ kájọ torí ìlú dáa sẹ́mi ni baálẹ̀ lónìí gbogbo tó bá ṣẹlẹ̀ sílùú ẹ̀tọ́ baálẹ̀ àtàwọn olóyè ni kọ́mọ́tító kò kọ́ ẹ̀mí àyìnlá má jẹ́ furasí ẹ o tí bá furasí ẹ ara ò ní rọ̀ ẹ̀ mọ́ o. tí àdá ṣe wà tí ó bá mẹ́tẹ̀ẹ́ kò lè padà wọlé dán wò bọ́ ọ bá dán wò ó dán tán. ìwọ ni ìwọ máa ń gbẹ́dún òkùnkùn tó ń ta bàtúrò mọ́lẹ̀. àwo má lọ di ẹrù tí ìṣe ti ẹlẹ́ra lórí. ẹ lọ́ bọ̀ ẹ lọ́ bọ̀ pa àwọn tẹjúmọ́ mi tẹjúmọ́ ó délé ìtàn wa ní kò sí tọ́jọ́ wọn irọ́ ni ó ihun tí ìlú bá ti kún ọgán ní kò ṣàlàyé. àwọn ọmọ yẹn fún báyọ̀ wò torí ìdèrò. àyìnbọn lè